والله الحق الوكيل القوي المتين الولي الهدي المبتي المبدي المعيد المبين المميت الحي القيوم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ ayé pé a kú déédéé àsìkò yìí a kú oṣù Ramadan Allah á gbà ní ìjọsìn fún wa eléyìí ni ọ̀tún ètò tí a kò ní alefik fidin mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ ọ̀làdùnní bello olóko tèmi mo kí yín káàbọ̀ sórí ètò náà lẹ́ẹ̀kan sí lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ sheikh kó tó di pé a máa gba ìpè lọ́lọ́kan òjọ̀kan látọ̀dọ̀ àwọn olùgbọ́ wa oníbèrè o wọ́n ní tí imam tí ó bá kọ̀ láti fọ ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lásìkò tí ó ń ṣe àlùwàlá lọ́wọ́ tó sì jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá oní mẹ́ta mẹ́ta bọ̀ láti ìbẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ ǹjẹ́ ó tọ́ kí àwọn lẹ́yìn tí wọ́n ti pa sákìyèsí tán wípé ìwàlùwà tó ṣe rèé ìjọ tọ́ káwọn jàmá àwọn máa mú kí wọ́n tò lẹ́yìn rẹ̀ láti fi ṣe sọ́láàt eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ó ní pé oníbèrè tún béèrè ó ní òun ní ẹnìkan tó jẹ́ pé ẹlẹ́sìn nàṣọ́rọ́ ni tí òun fẹ́ fẹ́ báyìí láìpẹ́ láì jìnnà torí pé òun ti ń wá láti fẹ́ mùsùlùmí lóbìnrin ṣùgbọ́n òun ò tí ì rí gbogbo àyàn òun láti rí oní pàbó ló ń já sí báwo ni kóun ṣe ìkẹta òun ni pé ṣé bídíà ni láti pa àgbò ní ọjọ́ ọdún ìtúnu ààwẹ̀ idil fitri láti fi ṣe ayẹyẹ ọdún bákan náà ǹjẹ́ òdodo ni pé ó ní pàtó iye òǹkà tí àwọn èèyàn lè fi tò fi ṣe sọ̀látù jùmọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa sọ pé méjìlá mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè so ìbéèrè tó ní béèrè béèrè nu bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum warahmatulahi wabarakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ní tí ìmáàmù bá ṣe àlùwàlá ní ìgbà tó ṣe pé ó fọ àwọn oríkèé tá a máa fọ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ṣùgbọ́n ìgbà tó débi ẹsẹ̀ tó náà jẹ́ fífọ̀ àwọn òrìpọ̀ fọ pé ẹ̀mẹ́ta àwọn wá pàkíyèsí rẹ̀ pé àlùwàlá mẹ́ta mẹ́ta lẹ́ ń ṣe èyí ti rí tẹ́ ìfẹsẹ̀ tó ẹ̀mẹ́ta ìmáàmù fa akíkọ́rí sáwọn lè tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ́lá dáadáa ẹ tò lẹ́yìn rẹ̀ láti ṣe sọ́lá lópin ìgbà tó bá ṣe pé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́fọ̀ọ̀sẹ̀ ní abẹ́ méjì ẹ̀rí àbújá ìjẹkù kan tó ṣẹ́kù gbogbo ẹsẹ̀ rẹ̀ méjèèjì lọ́fọ̀ káríkárí títí kárí kókósẹ̀ méjèèjì ẹ lẹ́yìn rẹ̀ dáadáa àti sàlàyé pàǹdàbà Muhammad sallallahu alayhi wa sallam ó sàlù àlárí lẹ́ni tó ṣe wípé ọ̀tọ̀ọ̀tọ̀ òǹkà ń lọ fún àwọn oríkèé tá a máa fọ̀ nínú àlùwàlá rẹ̀ bí kápẹ́ fọwọ́ lẹ́ẹ̀kan ó sì yọnu lẹ́ẹ̀mejì ọgbọ́jú lẹ́ẹ̀mẹ́ta ọfọwọ́ mápá lẹ́ẹ̀kan ó sì parí ọpatí ọwọ́ àfọ̀sẹ̀ rẹ̀ eléyìí ò takò súnà nàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ètò pàtàkì ni pé ká má fìdí kan sílẹ̀ láì jẹ́ pómi débẹ̀ ẹ wá ń béèrè pé nàìjíríà máa mú fọ ẹsẹ̀ rẹ̀ kẹ́ẹ̀rí pọ́pọ́ ẹ̀mẹ́ta ṣé ẹ lè tò lẹ́yìn rẹ̀ abẹ́ ẹ lè tò lẹ́yìn rẹ̀ ẹ tò lẹ́yìn rẹ̀ dáadáa kí lè rí sí kí lè má mú yẹn jẹ́ pé tẹ̀yà mọ̀mù ló ń ṣe hmm. nígbà táyìn tẹ̀ sì fẹ́ tò sẹ́yìn rẹ̀ jẹ́ pálọ̀ àlá ni gbogbo yín ṣe hmm. báyà látàrí ìdíwọ́ kan àbómi lòun fi ṣe tẹ̀yà mọ̀ ẹ tò sẹ́yìn rẹ̀ dáadáa tẹ́rẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà àmọ́ yóò ń ka iye ìgbà tó fọ oríkè kan ní òpé mẹ́ta eléyìí ẹ̀sìn téèyàn máa ń ṣèbéèrè ń parẹ́ téèyàn ni pé sábùjẹ́ ǹjẹ́kù kan ò sí lára rẹ̀ hmm. because sábùjẹ́ ǹjẹ́kù bá ń bẹ lára rẹ̀ kọ̀tọ́ kò fi irú àlùwàlá bẹ́ẹ̀ ṣe sọ̀láàtì fún yín àlùwàlá tó ní ààyè èèyàn gbọ́dọ̀ fi ṣe sọ̀láàtì kò ní jẹ́ sọ̀láàtì. Hmm. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn fẹ́ obìnrin kan ṣùgbọ́n kì í ṣe mùsùlùmá ó jẹ́ nasraniya wọ́n ní àwọn mùsùlùmí táwọn wá àwọn ò tí ì rí ẹni tó gbà láti fi àwọn hmm. so ìmọ̀ràn tiwa ni pé kọ́ wá mùsùlùmí kò fẹ́ so ó sì tí ì wá dáadáa ni nítorí tẹ́yìn bá ń wá nǹkan tó bá wá tàníyàn tàníyàn tó wá sọ̀tún tó wá sósì pẹ̀lú gọ́lọ́ ọ̀padà rí tó ń fẹ́ náà ni hmm. so tó bá wá rí tó bá ti wá fẹ́ nasọ̀ràníyà ọlọ́run ọba ẹlẹ́dàá wá gbà pò lè fẹ́ so ṣùgbọ́n ìsìláàmù ọgbà kó wá fi tipátipá mú pé kó di mùsùlùmá rárá o ẹ̀sìn rẹ̀ tí ń ṣe náà ni wọ́n máa ṣe wọ́n náà máa ṣe islam rẹ̀ bóyá tó bá rí dáadáa ẹ̀sìn islam òun náà lè padà dẹni tí wọ́n máa lọ mọ́ṣáláṣí kó fẹ̀sìn nọ̀sọ̀rọ̀ níyà rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe kékeré rọrùn kóbìnrin kọjá pé ọ̀padà gbà bẹ́ẹ̀ ni rọrùn kìí sì tún rọrùn kẹ́ni tó bá bọ́ sí islam lójú ayé rẹ̀ kó tún padà sẹ́kù lórí islam lẹ́yìn ìgbà tó bá kú tán gbà míì so ó pàtàkì pé kò tètè wá ẹni tó jẹ́ mùsùlùmí láti sìn nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kì parọ́ eléyìí tó bá gbọ́n ṣùgbọ́n pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ torí pé ọlọ́run ọba ló ṣe lẹ́tọ̀ ọlọ́run yìí sì ṣe nǹkan lẹ́tọ̀ sọ pé so bákan náà wọ́n ní ṣé àdáda lẹ́nu kọjá pé ńgbà tí ọdún ìtúnu ti ń bọ̀ ìkọlọ́jọ́ bá bá tọ́ba dé tí àwọn lè pàgbò nítorí rẹ̀ dáadáa lè pàgbò nítorí ẹ̀ kọ́dọ̀ lè pa màálù ẹ̀ lè pa ràkúnmí sọ ṣùgbọ́n ẹ mà lọ́kàn yín pé ẹ̀yin lẹ́ran wò pa ẹran tó sì wò yín pa nítorí pé ẹ fẹ́ jẹran ni lọ́jọ́ ọdún ẹ sì ń fẹ́ kẹran tó kọ́ sẹ́kù hmm. ilẹ̀ fífẹ́ pẹran àmọ́ kì í fi kọ́lọ́n àbánabi sallallahu alaihi wasallam ló ní kẹ́ ẹ pẹran torí ọdún ìtúnu Ramadan hmm. tẹ bá fẹ́ parọ́ ẹran bẹ́ẹ̀ àti gbogbo ẹran yòókù tẹ̀ máa ń pa ẹ máa pa fún Allah ní orúkọ Allah ẹ máa pa fún Allah lórúkọ Allah eléyìí jẹ bó ti ṣe jẹ. wọ́n ní ṣé ọ̀rọ̀ òǹkà tá a gbọ́dọ̀ rí kó tó di pa ṣèjúmọ́ à kí ni ṣe òdodo rẹ̀ òdodo rẹ̀ náà ni pé iye èèyàn tó ṣe é pé wọ́n lè gbé àbà wọ́n lè gbé ìletò wọ́n lè gbé abúlé sòtá bá ti rí òǹkà bẹ́ẹ̀ ajá ìpè wọn lè ṣe sọ̀látul jumu'ah ṣùgbọ́n ká kíyèsí o kọ́mẹ́lẹ̀ pọ́n ní béèrè yìí ń dọ́gbọ́n béèrè <laughs> wípé táwọn bá ti mọ nǹkan kan àjẹpọ̀ àwọn máa ṣe sọ̀látul jumu'ah nínú yàrá àwọn wọ́n yìí ṣe sọ̀látul jumu'ah nínú yàrá wọ́n yìí ṣe sọ̀látul jumu'ah náà àwọn mọ́ṣáláṣí wa tá a kọ́ kalẹ̀ fún rátìbì hmm. wọ́n máa ṣe sọ̀látul jumu'ah láwọn masajid masajid jami'ah àwọn mọ́ṣáláṣí tá a kọ́ kalẹ̀ láti pìlẹ̀ pé mọ́ṣáláṣí jùmọ̀ àná hmm. torí ẹ̀ ká má rò pé a fẹ́ dàbí ọgbọ́n láti wọn ọgbà ká péjọ sínú àwọn mọ́ṣáláṣí gbogbo lọ́jọ́ jùmọ̀ àná ìsìn àjẹpẹ́ ẹja máa ṣe ń kọ̀rọ̀ yàrá rárá wọ́n yìí ṣe jùmọ̀ àní kọ̀rọ̀ wọ́n yìí sì ṣe sọ̀látù jùmọ̀ ní orí ilẹ̀ gbáyàwó tó ṣe pé wọ́n ṣe ní ilẹ̀ tí wọ́n ti ń ṣe sọ̀látù jùmọ̀ àtàkọ́ mọ́ṣáláṣí jùmọ̀ síbẹ̀ àmọ́tọ́ wọn pàtó wá ṣe mọ́ṣáláṣí jùmọ̀ àwa tán so uh, àwọn èèyàn wá pọ̀pọ̀pọ̀pọ̀ débi pé mọ́ṣáláṣí ọgbà wọn lọ́jọ́ jùmọ̀ so ilẹ̀ tó tẹ́jú tó yíká mọ́ṣáláṣí lẹ́lòmíì dúró sí kò sí wàhálà torí pọ́n fi ṣẹ̀rí àwọn sọ pé àtàbẹ̀ àtàbẹ̀ ntí bá ti ń tẹ̀lé nǹkan kan ìdájọ́ rẹ̀ náà ni ọgbà torí pé gbogbo gbàgede mọ́ṣáláṣí yẹn ó ń tẹ̀lé mọ́ṣáláṣí ni ó ti gbàdájọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà. ṣé lábẹ́ ìbéèrè oníbèrè tó gbẹ̀yìn tó bá já sí pé mọ́ṣáláṣí tó jẹ́ ti jamiu àwọn náà ni wọ́n bá kó jọ sí ṣùgbọ́n tó jẹ́ pé iye òǹkà wọn tí wọ́n jẹ́ máàmú tí ìmáàmù tó ń ṣe kútúbà fún wọn ju méjì mẹ́ta mẹ́rin lọ. nílẹ̀ èèyàn kọ ṣé èèyàn méjì mẹ́ta ni máa ni máa bẹ́ẹ̀ ń lù tẹ́ fi sọ pé èèyàn bẹ́ẹ̀ ń lù àní mẹ́ńṣọ̀n nọ́mbà fíkì ò lè lọ ìkéṣeré naam naam àmọ́ pé ẹnìkan sọ twelve ẹnìkan sọ ogójì ẹnìkan sọ ṣùgbọ́n kò tẹ̀wọ̀n mm, ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n la sọ yẹn èèyàn wà á wò ó tẹ́ ẹ bá lọ sáwọn ìgbèríko àtàwọn àlétò àtàwọn àlú ńláńlá sí tí wọ́n bá ní èèyàn bẹ́ẹ̀ ń lu yìí tẹ́sí rí ká ah, lóòótọ́ èèyàn bẹ́ẹ̀ ń lu yìí. Hmm. so ẹ̀rín yẹn kéèyàn méjì mẹ́ta wá léèyàn bẹ́ẹ̀ ń lu à ah, ọ̀dájú pé èèyàn ò fa ojú nù hmm. <laughs> oníbèrè nítorí àsìkò kòró ni ó jẹ́ kóun béèrè bẹ́ẹ̀ zero nine zero five five Uh, zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ìyẹn fáwọn tí ó ń bẹ lọ́nà tó jìn rere ni o. hello. hello. Mm. hello. ọ̀dà àti ìrìn eléyìí olùkó tí jáde ọ̀nà wọn jìn díẹ̀. hello. hello. ọ̀dà. ok. ọ̀dà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five one six four five four three eight. hello. hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ó kọ́ yín. orúkọ mi kamaldeen abdulkareem láti niger republic. kí ni ìbéèrè yín. ìbéèrè mi lọ́kọ́ tí a fẹ́ fún wa pé yorùbá kò ń lá ọ̀fẹ́ra. ìkàlà ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun ni pé pẹ̀lú ilé agbára náà ọba yíyà ni wọ́n ti yọ̀ǹda fún wa sí àwọn mọ́ṣáláṣí apàdà ká mọ́ kíun. Mm-hmm. sọ lára àwọn òfin tó wá sí fún wa ni pé ká fi àláwá sílẹ̀ láàrin ká ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá àtẹ̀lé òfin pé káfà láwọn ti ní alẹ́ tí wọ́n ní ìrọ̀lá bí kó gbé kúndé tó kírun. pẹ̀lú bí wọ́n wá wọ ayé ta tó ṣe kò ní ṣe sáfù pẹ̀lú àbó mi ìrù rẹ̀ tí ìrù rẹ̀ lálàáfíà àti ọ̀làlàáfíà. ìbéèrè ní ẹlẹ́kejì. ìbéèrè ní ẹlẹ́kejì. à ń gbọ́ yín. ẹni tó wá bá wa síra ti kàráwé lọ́wọ́ hmm. òun náà wá ta kété sí ẹ̀ẹ́dẹ́kẹ̀rin mọ́ṣáláṣí ní kí ìṣ bóyá mi ni irú iṣẹ́ yẹn tó ń lọ lálàáfíà àdúgbò lálàáfíà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah òfin ọlọ́run ni pé tá a máa ń ṣe sọ̀láàtù jama'a ká fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kẹsẹ̀ kọkàn ẹsẹ̀ ìdí náà tó fi jẹ́ pé sọ̀láàtù jama'a ó pàtàkì ó lọ́lá púpọ̀ ọkọjá sọ láti tẹ̀yàn dá sí lọ. ṣùgbọ́n pẹ̀lú nǹkan tẹ́ ń ṣẹlẹ̀ tí àwọn ìjọba kan fáwọn èèyàn ní ìyọ̀ǹda padà pé kí wọ́n máa lu àwọn mọ́ṣáláṣí hmm. kí wọ́n máa ṣe sọ láti níbẹ̀ akọbáyé dúpẹ́ abáyé yọ ọlọ́run kọ́ bá wa náà sí nàárò rẹ̀ ní nàìjíríà tó wà náà bí. so because uh, mùsùlùmí kan ṣe tẹnu rẹ̀ ń dùn nísì. Hmm kò lè lọ mọ́ṣáláṣí ò lè lọ kínní ò lè lọ kínní so eléyìí inú mùsùlùmí kan sì ti ń dùn. Hmm. so wọ́n á ní kí ẹ máa fi àlàfo sílẹ̀ láàrin yín àtẹn tó dó lẹ́gbẹ̀ẹ́ yín kò sí tàbí ṣùgbọ́n pé fífi àlàfo sílẹ̀ ó tako sọ̀láàtì tá à ń ṣe ní jàmá ó tako gédégédé so ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́yìn náà lọ́ba ṣeé ṣe tó bá pò náà lọ́ba ṣeé ṣe à ń bẹ̀ lọ́nkọ́ máa burú. Hmm àbẹ̀lẹ̀ nǹkan máa burú ṣùgbọ́n tí èèyàn bá dúró ilé rẹ̀ tó bá ṣe sọ láti rẹ̀ kò sí tó burú ń bẹ̀. Hmm. kàkà tí ẹ wàá fi wá ṣe sọ láti tẹ̀ máa fi àlàfo rẹ̀ gẹ̀dẹ̀ sílẹ̀ láàrin ara yín hmm. kò burú kẹ́ ṣe sọ láti nù lẹ́yìn. ẹ rí i pé a máa ń sọ fáwọn èèyàn tán bá tò pípẹ́ ẹfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹ jẹ́ kẹ́sì ọkàn ara wọn ẹ má fi àlàfo sílẹ̀ fún ṣẹ̀tán hmm. ẹ má fi àlàfo sílẹ̀ fún ṣẹ̀tán òṣìṣẹ́ gbà tí àṣetán ni tó ṣe pé tẹ bá ti fàlàfo sílẹ̀ láàrin kò lè rárí wọlé. àlìká nínú Ramadan yìí bí kò sí àṣetán ẹ̀ǹkan tí máa ń sìyàn lọ́nà pọ̀ hmm. kì í ṣe ṣetán nìkan. nítorí pé nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam ó fi hàn wá pípé tẹ́ ẹ bá fi lè yapa síra yín lórí ìdúró nínú sọ́lá hmm. ojú yín lè yapa síra wọn. lójú bá sì yapa síra wọn ẹ̀sìn tá a láǹṣẹ́ ọkàn ní sínbẹ́mà. Hmm. sọ ilé ìjẹba àmọ́ tó bá pé lẹ́yìn náà lọ́ba ṣeéṣe à ń bẹ lọ́nkọ́ má burú. ó láwọn ṣe sọ̀dá tìlà ìṣá lọ́wọ́ ẹnìkan wá wọlé ìgbà tó wọlé wọn ò tíì ṣe àwọn ṣe sọ̀dá ti tarawih lọ ẹni tó wá wọlé wọn ò tíì ṣe ìṣá sọ wọn lọ wá lọ ta kété wọn ń dá ìṣá rẹ sí àṣìṣe lélẹ́yìn irú rẹ̀ wọ́pọ̀ láwọn àwùjọ ibi táwọn Yorùbá ti gbẹ́sìn yìí tí wọ́n bá ń ṣe sọ̀dá ti kan lọ́wọ́ òfin ọlọ́run ọba ni wípé ẹnikẹ́ni tó bá wọnú mọ́ṣáláṣí àyè ò gbà láti tún ṣe sọ láti mímọ́. Hmm. torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé hmm. idha uqimatis salah fala salata illa al-maktuba. Hmm. tó máa ti lè ṣe ìkọ́mà àyè òsì fẹ́nìkan láti ṣe sọ láti mímọ́ yàtọ̀ sí ìtọ́jú ọ̀rọ̀ ni. náfìlà ni wọ́n ń ṣe lọ́wọ́ yìí èmi ò sì tíì ṣe ọ̀ranyàn tó yẹ kó síwájú náfìlà. ṣẹ̀rí àfáàyè gbà wá wípé kí lẹ́yìn imam tí ń ṣe sọ̀látù tarawih yẹn pẹ̀lú àníyàn wípé èmi fẹ́ ṣe sọ̀látù ìṣà ìgbà tí ìmáàmù bá ṣàtáyà tó sálámà ní rákà ẹlẹ́ẹ̀kejì èmi ò ní bá wọn sálámà máa kàn dìde láti pé sọ̀látù mi máa hmm. dìde láti pé sọ̀látù mi àṣìṣe míì tuntun máa wáyé tó tún burú ju eléyìí lọ òun náà ni kí ìmáàmù kọ́ máa bá sọ̀látù lọ fáwọn èèyàn káwọn wá dé táwọn ọba sọ̀láàtì làṣà kí wọ́n á máa ṣe kọ́mà nínú mọ́ṣáláṣí yẹn náà kí wọ́n àwọn parí sọ̀láàtì làṣà yẹn káwọn tó darapọ̀ mọ́ sọ̀láàtì tarawih àṣìṣe ńlá lélẹ́yìí hmm. nítorí pé òfin ṣeré àṣọ pé kọ́tọ́ láyè kan náà kí lè máàmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n máa ṣe ìmáàmù fáwọn jàmáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kódà kó ṣe pé sọ̀láàtì wọn yàtọ̀ síra o hmm. so àṣìṣe náà lélẹ́yìí náà. zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight ati plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. Hmm. hello. ìyá àgbọ̀ ayé kéékèé hello. ó kọ yín o mama james ló ń sọ̀rọ̀ láti wà gbà. kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè lọ́wọ́ àfa mo kí àfa. ẹ ṣé o. ẹ kò ń gbẹ ẹ̀lẹ́ ìtìkà rẹ̀. ẹ ṣé o. èmi iṣẹ́ aláwẹ̀ mo sì mò ń jẹ ọ̀sán mo wá lọ́dọ̀ olórí jù mí mo jẹ́ aláwẹ̀ dédé ìgbà tí wọ́n wá sí mi ni mo lọ wọ́n wá níbi sí mi ńlá tí mo lè dé àbí kí n sọ fún iṣẹ́ alhamdulilayi. sọ ọ̀dà alhamdulilayi. ẹni tó kẹnuru pẹ̀lú àwọn tó kẹnuru ó wá bẹ ẹni tí òun wà nínú kẹnuru wò déédéé àsìkò sínú hmm. oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi sínú wọ́n ní kò náà kó dákọ Ọlọ́run kó wojú ọ̀bẹ kó múyá hmm. wọ́n ní sẹ àwọn lè ṣe bẹ́ẹ̀ ẹni ṣe bẹ́ẹ̀ dáadáa ẹ lè ṣe bẹ́ẹ̀ dáadáa náà. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. wa aleykum salaam wa rahmatulah ọkọ yìí o. àmì àti ẹ̀dẹ́ ṣe. mi gbọ́. àmì àti ẹ̀dẹ́ ṣe. láti Ondo. naam ìbéèrè mi ni pé ẹni tó wà ní ẹ̀ẹ́dísàn. Hmm. tí wọ́n fẹ́ ló máa lo nìkọ́ọ̀bù. Hmm. ṣùgbọ́n wọn àgbà wọn láì fún wọn máa lo nìkọ́ọ̀bù ní kú wọn. Hmm. ṣé ẹnìyẹn lè máa lò ní outside school compound àbí ìgbà ọdídé bá ti rántí sèkò máa ṣì ní kọ́bù náà. tó alhamdulilayi ẹni tó fẹ́ máa lọ ní cob tó sì jọ máa lé ẹ̀kọ́ ṣùgbọ́n tó ṣe pé ilé ẹ̀kọ́ wọn fa irú rẹ̀ gbà wọ́n hmm. oníṣàn lè máa lò lóde ilé ẹ̀kọ́ tó máa ti fẹ́ wọlé ẹ̀kọ́ kó wọ́n yọ àǹbẹ̀lọ̀ nǹkan máa burú hmm. lábẹ́ pé wọ́n gbìyànjú láti ṣẹ̀sìn ibi tí wọ́n ti kọ́ dínà rẹ̀ láti ṣe òfin títí tí ó fi jẹ́ ìpín insha allah ń bọ̀ báyà ọmọ àlò fúlẹ̀ náà. asalaamu aleykum tó bá bàrọ̀ kẹ́ẹ̀tù. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ yìí. jamaludin fagbemi láti ìlú gabon. láti gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni mo ní ìbéèrè mẹ́rin tí máa di ìsáàbì insha nípa àwọn gbólóhùn yorùbá máa fi kú yàrá wa lápèjúwe tí a máa ń lo àwẹ̀ fún suyam hmm. àti tí a máa ń lo tarawih tí a máa ń lo aṣáájú fún hmm. àti àṣọláàtú tí hmm. a máa ń pè ní ìrìn ṣé ìtumọ̀ yorùbá yẹn ṣé ó bá gbogbo ẹni àti wípé ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ta ni wọ́n mọ̀ pé ní dẹ̀yìs àti wípé kí ni ìdájọ́ wọn nínú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta òun ni gbọ́dọ̀ bí ìgbàláyè ṣe wà fún wa láti fẹ́ àwọn yòówù àti nàṣàrà hmm. ṣé pẹ̀lú bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ ní wa máa pe isa ibn mariam ní ọmọ ọlọ́run àbí ìdàkejì wọn máa pè ní ọlọ́run hmm. ṣé pẹ̀lú bá ṣe ń ṣe bá ṣe ń ṣe èyí ìṣesí sáré tí ó lè fẹ́ wọn bẹ́ẹ̀ àti wípé ẹlẹ́ẹ̀kẹrin òun ni àdìsá náà sọ́lọ́ ọ̀rọ̀ àlẹ́ ọ̀sẹ̀ tó ní pé yòókọ́ lè sọ ìdòlùkọ́ án ikọ̀rọ̀ wàrà tákì wàrà tìǹkà máa pẹ́ńtà tó rẹ́ tó lè lápèjúwe ẹni tí ó bá kú lórí taofid tó sì jẹ́ pé ìtakùkà ló bá kú ṣé ẹni yẹn ọlá taofid ṣé yóò fà á tí lọ́jọ́ gbẹ̀ǹde ìkàkùkà tó ń tó ń kà láyé yẹn á jáde lójú dáadáa. naam naam àti wọ̀nyí. lórí méjì bẹ́ẹ̀ ní sọ. naam alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni àwọn gbólóhùn yorùbá tá a máa ń lò àwọn àjọsìn ilé ìtẹ̀sìn islam mú wa bí àwẹ̀ bí aṣáàmù bí ìrun sáwọn àtúmọ̀ yẹn mú àbí òmù wọn mú rárá ìdí ìnà tó fi jẹ́ pé a ti pa kéèsì pé ká má máa wí bẹ́ẹ̀ mọ́ àwẹ̀ siyam lọ́nà ń pè siyam náà nàbì sallallahu alaihi wasallam ń pè ìrun sọlẹ́ẹ̀tì lọ́nà ń pè sọlẹ́ẹ̀tì ló wà ní sunnah tá à ń bá ń pe àwọn nǹkan wọ̀nyí lórúkọ tí sẹ̀rí àmúwa yóò jẹ́ kẹ́ni tí ò máa túmọ̀ àwọn kọ́ máa béèrè hmm. yóò sì ṣàǹfààní púpọ̀ láti pé ká máa sin hmm. náà bọ́lọ̀ ṣe fẹ́ nítorí tá à ń pè láwọn orúkọ tí à ń pè òǹtọ́ jẹ́ àdàpè pé yorùbá náà lọ wá orúkọ ń wá ó hmm. rí i ìtumọ̀ tẹ́ ń fún nínú àṣà náà ni ó ṣẹ́kù fún ìtumọ̀ tí sẹ̀rí àfún kò ní sí fún torí náà ló jẹ́ pé tí wọ́n bá ń sọ àwẹ̀ ẹ rí i àwọn nǹkan kan pàtó làwọn ti rò pé àwọn gbọ́dọ̀ ṣe má jẹ má mu má sùn mọ́ obìnrin rẹ̀ sòtú ọba asániyàn bẹ nǹkan bákan náà tó máa ń sọsọkúsọ tó ń wéwèé kówèé tó ń wọwọ kówò tó ń rìnrìn kórìn tó ń gbọgbọ kúgbọ ńkọ ṣé sùyàmù náà ló ń sèw kì í ṣe sùyàmù ló ń sèw tó gbogbo àwọn nǹkan wọ̀nyí gbọ́dọ̀ pẹ̀lú àìjẹ àìmu àìní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin àbóbìnrin ní àsìkò sùyàmù bákan náà ọsọlẹ́à ká pè lórúkọ tó lọ ń pè kí gbogbo ẹni tí ọmọ kọ wá tuma rẹ̀ ẹ máa sọ pé ìrún ìrún ìrún ẹ rí i pé gbogbo ti ẹ̀yin náà ẹ rún nǹkan pọ̀ náà ni èèyàn kà dúró ní ń darúkú yóò ṣèṣe ẹni tó ti sú tó ti rẹ̀ so máa máa máa máa yín máa ọ̀hún yóò rò pé òun sin lọ eléyìí láti tọ́lọ̀ fi pa wá ṣùgbọ́n gbàdúrà máa túmọ̀ ẹ̀rí pé èèyàn mójútó gidigidi. Hmm. so gbogbo àwọn gbólò yẹn ẹ rí i pé ìpìlẹ̀ àwọn yorùbá kì í ṣe mùsùlùmí ni wọ́n náà islam wa bá wa ní lẹ́yìn ìgbà tá à ń ti jẹ́ yorùbá so bó la ṣe wá jẹ́ pé a perfect débi pé a máa wá worúkọ fún nǹkan tí ṣẹ̀rí àmú wa ṣẹ̀rí àti èsèpò nípìnlẹ̀ wa a wá wo kọ fún ó kàn wá ṣe rẹ́gí pẹ̀lú ẹ̀ tí ó sì gbọ́dọ̀ gbà yí padà ó kàn sì takun tí ṣẹ̀rí àgangan mú wa hmm. so nítorí de eléyìí àwọn atẹ́bàtì ata làwẹ̀ jẹ́ aṣàmúlàṣàmú jẹ́ ìrùnnìrún jẹ́ wọ́n kó ló do ní ọ̀dà kankan mà ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí ẹ̀sìn ọlọ́run ká pè bọ́lọ́run ti ṣe pé òun ká pè bánàbì ti ṣe pé òun máa nítumọ̀ tó pọ̀ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ sẹ́sìn. ẹ̀rí pé ní ìsìn ìgbà tí awábi tá a fẹ́ ti zakatu sí àárí wọ́n ní sàká àwọn abita fẹ́ ti hajj sí àárí àní hajj hmm. so bẹ́ẹ̀ náà lẹ́bàá àgbà wọn yòókù náà ẹ bá agbélé tó sùyàmù ẹ bá agbélé pé sọláàtì ẹ sì bá agbélé pé tarawíyẹ tarawíyẹ kìí sàṣàmù sọlẹ hmm. ìjẹba. wọ́n ní ká ní jẹ́ àdẹ́yòs àdẹ́yòs onílẹ̀ni tó rí ipe zina ń ṣẹlẹ̀ hmm. lára ara alẹ́ òun hmm. ìbá jẹ́yàwó ìbá jọmọ kó sì wá gbẹ̀nu lọ. man ra'a fi ahlihi zina wa sakata alayhi eléyìí ni wọ́n ń pè ní dayus ó sì wá ní àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam pẹ̀lú wọn ní wàlìjánà ọlọ́run dákun ṣàánú wa torí ẹ̀ àdìyàjá ẹ̀sìn islam tako hmm. ìwà burúkú pátápátá gbáà ni hmm. èèyàn máa sọ iyì àpọ́nlé ìyàwó rẹ̀ iyì àpọ́nlé àwọn ọmọ rẹ̀ lóbìnrin hmm. ntí ọ̀dà ntí ọ̀bá mu wọn gbọ́dọ̀ máa fi kọ́ máa wòran tọ́ wọ́n ní ìgbà tí ọlọ́run bá wá gbà ipa lè fẹ́ yahudiya àbí nasọ̀rọ̀ níyà láti mọ pé àwọn nasọ́ra ní ìsìn wọ́n pa nabi Isa aleyhi salam wọ́n pè lọ́mọ ọlọ́run ìgbà míì wọ́n lọ́ lọ́ni hmm. ìgbà míì wọ́n ní mẹ́ta lọ́kàn lọ́ni hmm. ṣètò ti àwọn gbólóhùn tí wọ́n sọ yìí tó tako ìpìlẹ̀ ẹ̀sìn Islam hmm. so sars tún lè fẹ́ àwọn obìnrin wọn lóbìnrin dáadáa torí pé gbogbo ń tẹ̀yìn sọ pé wọ́n ń sọ wọn ọ̀sẹ̀sẹ̀ máa ń sọ wọ́n ti ń sọ gan kó tó bí ànábì wa Muhammad sallallahu alaihi ṣáájú kó tó wá di pálukùránì wá sọ kalẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ọlọ́run gbà wípé kẹ́ ẹ tún fẹ́ àwọn obìnrin wa hmm. ọlọ́run fi sọ pé mo gbà kí nǹkan kan ṣẹlẹ̀ kẹ́nìkan wá sọ pé n fara mọ́ hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Hmm. wọ́n ní nínú hadith tọ́lọ́ ẹlẹ́dàá ti sọ wípé wọ́n sọ fún alálùkùránì tí máa ké láyé bí máa ké alùkùránì máa kà á pẹ̀lú ohun tó dùn wàá wá ga pẹ̀lú bí tí ọba lè kàdé pẹ̀lú ohun rẹ lónìí téèyàn bá wá kú lórí tawhid tó sì jẹ́ pé tó fi kú kì í ka alukurani dáadáa kíkẹ́ wàǹdàrúkú ní ma kè hmm. ìkékùkè ló kéku ṣùgbọ́n orí tó hédì tó da lọ́wà. Hmm. báwo ló náà bó lọ́rọ́ rẹ̀ ti ṣe rí tó bá di dọ́gbìn dàrúkẹ́ yá mi hmm. inṣàlá inṣàlá à ń bẹ lọ́n kí tòhídì rẹ̀ kó gbé wà lẹ́jẹ̀nà ó lè má ga nípò tó ẹni tó ní tòhídì tó sì tún má alukurani ké tó ké láyé kó tó di pókú so ṣùgbọ́n òun náà bẹ nínú àlìjánà ibikíbi tí yẹn bá wà lálìjánà ayọ̀ ńláńlá ni. nítorí pé ẹni tí ó kéré jù nípò nínú àlìjánà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama hmm. hadith anabi muhammad hmm. sallallahu alayhi wa sallam fi hàn wá wípé yóò ní tó irú ilé ayé yìí lọ́pọ̀ mẹ́wàá inú irú ilé ayé kì í máa ṣe ìlú tẹ̀ ń gbé irú rẹ̀ Hmm. kìí máa ṣe orílẹ̀-èdè tẹ́ ń gbé irú rẹ̀ lásán hmm. kìí ṣe ìhà abítẹ́ wà láyé pé áfíríkà irú rẹ̀ mẹ́wàá ní gbogbo ilé ayé hmm. irú rẹ̀ yóò ní ìlọ́po irú rẹ̀ mẹ́wàá so ètò kéré jù nígbà wà ní ẹni títí ẹ pọ̀ jù so nínú àlùjẹ́ mẹ́wẹ̀ẹ́ ẹni kí n fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ wípé ah, sórí nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa bi tí wọ́n wà ká máa pẹ́ gan hmm. ká máa bú yàn ká máa yọ̀ tèsí yàn ká máa fẹnu já géètì hmm. kò sáàyè rẹ̀ nù àlùjáná hmm. nítorí pé ẹni tó bá ti wọnú àlùjáná inú dẹ̀ra lọ́wà inú dùnú lọ́wà kò tiẹ̀ ní rójú pé ẹnìkan ipò tó wà ó fẹ́ dájú tó ń lọ kó wọn máa wá bínú rẹ̀ bínú ẹni kì í ta dúkùú gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú tí máa bẹ lọ́kàn àwọn èèyàn kò ní sí lọ́kàn àwọn ọmọ àlùjáná tó bá jíjọ́ gbẹ̀ndàlùkìyà. aláwọ̀ jazakumullahu khairan ẹlẹ́wọ̀n. wàhálà sọláì wọn rọ́ṣùn ti lọ́rùkọ yìí. láti má ṣe fa kí ni ìbéèrè yìí. ẹgbẹ́ tóbìnrin bá parí nǹkan oṣù rẹ̀ tí ẹ̀jẹ̀ tí wẹ̀ ọkọ̀rọ̀ dára láti sọ. wíwẹ̀ jẹ́ náà bá mẹ́wẹ̀ ni àbí nǹkan oṣù ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ìbéèrè lẹ́kẹ̀jì níbi ẹjú náà ọkùnrin ká súnmọ́ ìyàwó rẹ̀. wíwẹ̀ jẹ́ náà mẹ́wẹ̀ ni àbí wíwẹ̀ jẹ́ náà ó aleykum salaam wa rahmatulah. tí obìnrin bá parí nǹkan oṣù rẹ̀ tí ó ti wẹ̀ hmm. tọkọ rẹ̀ á bá alájọṣepọ̀ àtọkọ àtìyàwó sẹlọ hmm. nítorí pòfin Ọlọ́run dá lórí pé ní ìgbà tí nǹkan oṣù bá dá ẹ gbọ́dọ̀ súnmọ́bìnrin kí nǹkan oṣù rẹ̀ tó dá hmm. tí nǹkan oṣù bá wá dá tó bá wẹ̀ ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ àti súnmọ́ Ọlọ́run ní fala taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tẹ́jẹ̀ wọn fi dá hmm. tẹ́jẹ̀ wọn bá dá tí wọ́n bá wẹ̀ ìgbà náà lẹ́tọ́ lẹ́tọ́ àti bá wọn lò torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fi lè dán wò bẹ́ẹ̀ tó bá obìnrin rẹ̀ lò ní ìgbà tí ó nǹkan sùn ṣáájú kó tó dipọ́ wẹ̀ ìwẹ̀ hayib onítọ̀hún dáràn wípé lọ́dọ̀ imam malik yóò tọrọ àforíjìn ọ̀sẹ̀ yóò tọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ìmáàmù mi rárá kìí ṣàforíjìn lásán ni ó yóò tún sanwó tààrà wọ́n hmm. sanwó tara pọ́ bóbìnrin lò ṣáájú kó tó wẹ̀ lẹ́yìn nǹkan sùn. Hmm. torí ẹ̀ ojú kí náà wá ń kàn ojú hmm. kí ń kàn wọ́n ti ṣe sùúrù fún ìyàwó rẹ̀ jọ́ mẹ́ta jọ́ mẹ́rin omi òun jọ́ so ọwọ́ àti wàá parí nǹkan sùn kò tí ì wẹ̀ ọ̀ wá ń so lábẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹni sọ yìí pé eh, tọrọ àforíjì imam malik imam ahmed. àwọn sọ pé rárá yóò san kàfàrà àdìtì hmm. tó sì mú kàfàrà hmm. so nítorí de eléyìí báyìí èèyàn san rúbẹ̀rù dínàr èèyàn hmm. san rúbẹ̀rù dínàr rúbẹ̀rù dínàr tá à ń sọ̀rọ̀ rẹ̀ ń lọ bí six thousand kéèyàn fi mọ àwọn rẹ̀ tó bá dijọ́ mi tóbìnrin bá ń ṣe nǹkan sùn nígbà tó bá wọn á ní ṣé ìwẹ̀ haidu ni ọwọ́ ẹni àbí ìwẹ̀ ìbálòpọ̀ méjèèjì náà ló ti dọ̀ràn yẹn lé lórí ṣùgbọ́n tó bá ti lè ṣe ẹyọ kan tó bá ti wẹ̀ ẹyọ kan àníyàn méjèèjì ó ti tó hmm. bẹ́ẹ̀ náà ni tẹni tí ìbéèrè yín kejì ẹni tó báyàwó rẹ̀ lò lọ́jọ́ jùmọ̀ ó fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ yóò sì tún wẹ̀wẹ̀ haib hmm. so yóò dá níyà pé òun fẹ́ wẹ̀ haib àti jùmọ̀ hmm. haib ni ó sì wẹ̀ ìwẹ̀ janaba ìwẹ̀ janaba àti jùmọ̀ àníyàn jánábà ni ó síwájú lẹ́yìn náà àníyàn tìjúmọ́ náà tẹ̀lé wẹ́yọ̀ kan ọlọ́run fi fún ọ ládà méjì. hello. salaamu aleykum. aleykum salaam wa ó kọ́ yín. orúkọ mi ni ìyá zaidi láti kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹsẹ̀ mo fẹ́ kí èèyàn máa gúdì ní wọ́n dà hmm. níyàn ìṣáì hmm. ẹ bá lè ṣe rẹ̀ báwọn mọ́gírì ni mo dà nígbà tí mo fẹ́ ó fẹ́ tètè ní bàjẹ́ fún yín. ẹ ṣe alùpùpù alhamdulilayi téèyàn bá ṣàṣìṣe irú ètò ẹ̀wé yẹn hmm. nígbà téèyàn bá ti rántí nígbàkigbà hmm. ipò yówó èèyàn lè wà nínú sọláàtì yẹn hmm. èèyàn jà téèyàn bá ti jà èèyàn wà tún bẹ̀rẹ̀ tòótọ́ bá tún bẹ̀rẹ̀ ẹ wàá dà ní ètò ẹ̀fẹ́ ṣeun gangan gangan gan ó láti wàá jà léèyàn ti ṣe máa ń já sọláàtì òun náà ni pé ẹ ṣe ń tí ọ̀tọ̀ ká ṣe lórí sọláàtì ẹni pé nu sọláàtì lẹ́wà ẹ rìn kò mẹ́ẹ̀ Hmm. tó bá ti rìn síwájú rìn sẹ́yìn hmm. sọláàtì eléyìí ti já hmm. so ẹ tún á tún ikọ́ ọmọ sí ẹ wàá bẹ̀rẹ̀ sọláàtì magrib tẹ fẹ́ sí naam kí ẹ ti gbá sálámà tí mo gbà lérò nù. àwọn ẹ̀ríkì sọláàmù sílẹ̀. orúkọ mi ṣe fàtó abdulsalam látòkè wọlé ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé orígun mélòó ni obìnrin lè dé sí ìdílé òfìjà. orígun tó lè dé bẹ́ẹ̀ni ẹ rò pé ẹlòmíì ní ti wọn lè kọ́kọ́ lẹ́ẹ̀kẹ́ ní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹ́ ló ní òfin já. <laughs> ìbéèrè yìí ní agbára bí àkọ́kọ́ ni pé tí wọ́n bá ti lè kọ obìnrin sílẹ̀ ní kíkọ ẹyọ kan yegi rẹ̀ ti já lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọkọ ọba dá padà títí tó fi parí nǹkan oṣù mẹ́ta àmọ́ tó bá ké ńgbà tó wà nù nǹkan oṣù alákọ̀ọ́kọ́ mm. ọkọ dá padà. Nah yóò di ìyàwó padà àmọ́ ti di kíkọ̀ mẹ́ta ó dín kan ó kù hmm. méjì hmm. tó bá pé nù kó sọ ẹlẹ́ẹ̀kejì lọ́kọ bá lòún dá padà ó tún ti di dídá padà hmm. ó tún di ìyàwó padà àmọ́ kíkọ̀ ọlẹ̀ tí ọkọ láǹfààní rẹ̀ lórí ẹ̀ ó sì ti dín kan tó bá pé nù kó ẹlẹ́ẹ̀kẹta àmọ́ kò tí ì parí lọ́kọ sọ pé òun dá padà. so obìnrin yóò tún padà dìyàwó rẹ̀ à nídìí ká tún tún yéègì kankan so má hmm. so eléyìí jẹba tó bá jẹ́ pé ọkọ wọn sọ́kùn ń da padà tóbìnrin fi parí nǹkan oṣù orí eh, ẹ̀mẹ́ta o faqad banat minhu baynulatan sughra obìnrin yẹn ti da àjòjì sọ́kọ o hmm. àmọ́ àjòjì kékeré lọ́nà ife yóò kó gbogbo ẹrù rẹ̀ yóò kó lé ọkọ lọ́kọ míì tó bá wù ọkọ yẹn náà lè fẹ́ padà láì jẹ́ pọ́ lọ́kọ míì torí pé kíkọ ẹyọ kan ló sì ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ̀ láyé rẹ̀. Hmm tó bá wo obìnrin tó wo ọkùnrin wọn lè fẹ́ra wọn padà. Hmm. àmọ́ tó bá yẹ pé ilé ọkọ náà lọ wà ọkọ kọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ó tún lọ ń dá padà wọ́n tún sẹ̀mí lọ ó tún kọ́lẹ̀ kíkọ̀ kejì ọkọ tún lọ ń dá padà hmm. tó bá ti kọ́lẹ̀ lẹ́lẹ́kẹta ó ti parí hmm. kò lè dá padà mọ́ kò sì sí bó sì lè padà dìyàwó rẹ̀ mọ́ yìí àfi tó tó lọ́kọ míì Hmm. tóun àtọkọ mi náà wá jọ ń gbé gbé gbé gbé gbé gbé gbé gbé tí wàhálà ṣẹlẹ̀ láàrin wọn tán parí ẹ̀ tí wọn ò rí parí. Hmm. so bọ́kọ alákọ̀ọ́kọ́ bá wá jẹ́ pò wù láti tún ìyàwó rẹ̀ àkọ́kọ́ ọ̀hún láti tún fẹ́ hmm. so ìgbà náà ló tó wá lè tún fẹ́ yóò tún wá jẹ́ pò tún ní kíkọ̀ mẹ́ta tuntun lórí ẹ̀ nítorí pé ń tilé ọkọ kejì tó fẹ́ lẹ́yìn rẹ̀ bọ̀ ni so kì í ṣe pé ìyàwó rẹ̀ àkọ́kọ́ ipò rẹ̀ lọ́wọ́ àmọ́ ó ti di ìyàwó ọ̀tún nítorí pé ó ti lọ́kọ míì kó tó di pọ́ fẹ́ padà hmm. àmọ́ tó hmm. wá pé kíkọ́ ọlẹ̀ yọ̀kan ni obìnrin tí wàá jáde kúrò nílé ọkọ ọ̀dà padà hmm. ọkọ sì láǹfààní láti fẹ́ padà lópin ìgbà tó bá ṣe pé ó wu obìnrin pé kóun tún jẹ́ ìyàwó rẹ̀ àmọ́ àìkò dá padà ńgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó fi parí òrì ẹlẹ́mẹ̀ta á tún yìgì sóni nísì wọ́n tún sọ̀dá kìsà so bàbá rẹ̀ ni ó tún tún fi fún ọkọ rẹ̀ àwọn ẹlẹ́rìí ó tún jẹ́rìí sí i hmm. lè jẹ́ bó ṣe jẹ́. ìbéèrè dáńsẹ̀ yẹn pàtàkì àmọ́ pé láwùjọ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́wà hmm. tó ṣe kọ́kọ́ ti kọ̀ wọ́n lẹ́sẹ̀ ní ọ̀wá. wọ́n sì tún bẹ lọ́ọ̀dẹ ọkọ. tọ́tún tún gbàrà wọn fẹ́ràn. ẹ wá máa rí àwọn ẹni tí wọ́n láwọn fẹ́ ṣàtúnṣe àwọn náà ní máa ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ obìnrin míì fi bẹ lọ́dọ̀ ọkùnrin ní gbígbẹ zina. wọ́n lè pe ọlọ́kọ̀ ọlẹ́tẹ̀ mẹ́wàá mélòó nú ẹ̀ lọ́lẹ́lẹ́rìí <laughs> ẹ̀ṣẹ̀rí ọ̀ sọ pé kíkọ́lé ò ní jẹ́ kíkọ́lé àfi tó bá lẹ́lẹ́rìí. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. na abdulhakeem láti àròjẹ ni. kí ni ìbéèrè yín ìbéèrè mi alákọ̀ọ́ ni pé mo fẹ́ béèrè kí ni ṣe nípa ká máa ní passport nílé lẹ́yìn tí wọ́n lò ìjàmbá fẹ́ lò tán ká máa ní èyí tó kù ní tó yá ìrẹ́jọ́ ọjọ́ iwájú a lè nílò ẹ̀. ọ̀dà ẹ̀kejì. ẹlẹ́kejì ni pé kí ni Islam sọ nípa cartoon general ni a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ business oríṣiríṣi ló ń lo cartoon sí kí ni Islam sọ nípa ẹ̀. ọ̀dà alhamdulilayi tẹ bá ní passport photo. Mm ẹ nílé ẹ kó pamọ́ bẹ́ẹ̀ fi síbi tó ti máa hàn àǹbẹ̀lẹ̀ ọkọ̀ máa burú. sọ wọn ní cartoon ẹni islam sọ ń parẹ́ òun náà kò sí yàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwòrán mi tẹ fọwọ́ ara yín yà ọ̀tọ̀ hmm. hmm. àbí tẹ bá yà wọn tí wọn ò lórí hmm. àbí tẹ sẹ́pẹ̀rẹ̀tì orí wọn pẹ̀lú ọ̀rùn wọn hello. hello. ó kọ yín o. tàbí bí mo láti sábò. kí ni ìbéèrè yín nàìjíríà kọ́ ni pé gbọ́ pé obìnrin tí ẹ̀ bá fi gbìnrin sílé hmm. ìyá àti ẹ̀wá jẹ́ àti ẹ̀wá bá wí bá wí bá wí tó wà sọ tí ẹ̀ ní ẹ̀tọ́ àti ìlú. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé títí èèyàn bá ra nǹkan bí àwọn tàǹkan dín ní ten naira èèyàn á là ẹlẹ́nu wa fẹ́ là ní ọwọ́ èèyàn àbí ẹ̀fẹ́ gbé fún ní ìsọ̀rílẹ̀ èèyàn wá ní pé títí náà lè ní gbé fún tó dẹ̀ bá gbé fún tó yẹ aráàmù ni àbí aláì. alhamdulilayi. ẹni kí ni ìdájọ́ táwọn àtìyàwó àwọn bá já táwọn wá lò torí pé ń ṣagídí kì í àwọn ti bá sọ̀rọ̀ kò gbọ́ àwọn wá lò ni pé wa kò gba kọ́kọ́rin kọ́ lọ lu obìnrin lẹ́ẹ̀kan náà ṣáájú so ẹ kì í lọ ẹ sí tí ọba ẹ sí níbùsùn hmm. tó ṣe pé sokoto gbọ́ ìgbà náà lọ́lọ́run tó gbà pé kẹ́ ẹ lò àmọ́ kì í ṣe irú lúlù táyìn máa lo obìnrin hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ ní máa kọ́ ẹ̀sẹ̀ hmm. lójú àtọrun àti kun àtẹ̀yìn ìyàwó wọn tí hmm. wọ́n máa lu bí bàrà so Islam ọgbà gbogbo eléyìí wọlé ẹ sì máa rí lọ́pọ̀lọpọ̀ gbà míì ẹni tí ń sọ pé òun lu ìyàwó òun ẹ rí pọ̀ lọ́wọ́ lórí ẹ̀bí tó lọ́pọ̀lọpọ̀ gbà míì sọyìn tí wọn ní fẹ́ kí wọ́n fi lọ́mọ rẹ kí ló dé tó ń fi lọ́mọ ọlọ́mọ ẹlòmíì ní obìnrin jẹ ni o lórí yíyànjẹ tí ń tún yànjẹ tó ń tìǹ tí ọmọ sáámi hmm. tí ìyànjẹ yẹn yóò tún máa lò. ní ẹni tí fowó ọbẹ̀ lẹ̀ tí fi kan tí wọ́n á tún sọ fún ìyàwó pé kí ló dé ọgbà mọ̀làkalẹ̀ ọ̀fẹ́ ránṣẹ́ bí tiẹ̀ ṣe pamọ́. Hmm. so ẹ rí i pé àwọn eléyìí ẹ̀tọ́ wo ló ní láti máa lu ọmọ ọlọ́mọ. ẹ̀tọ́ wo ló ní láti lu ọmọ ọlọ́mọ. anábì sọlá àdìsílà sọ pé tó bá tiẹ̀ lu obìnrin ò gbá lójú hmm. ọwọ́ rẹ̀ ò dójú rẹ̀. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ìsìláàmù ọ̀gbà kọ́ wa lọ ra kòbókò tó àti àti wáyà àti gbogbo ẹ̀ tó fi máa fin nígbà tí èsì pé ara kò ní. wọ́n ní tàn bá ara nǹkan náírà mẹ́wàá àwọn fẹ́ wá tà fẹ́ni tí wọ́n máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀ so sáwọn lè ta ní àádọ́ta náírà náírà mẹ́wàá làwọn sì rà hmm. kò sí tó burú bẹ̀ tẹ́ bá ti mọ̀ fi ọlọ́run tó de san díẹ̀díẹ̀ hmm. nínú òfin tó de san díẹ̀díẹ̀ ni pé kẹ́ ẹ̀ mọ̀ pé ń jọ́ tẹ́ bá ti lè ta nǹkan yẹn fún ẹni tẹ́ ta fún ọ kì í ṣe pé tí ọba rówó san mọ́ ẹ wàá gbà padà hmm. ẹ ti gbowó ẹ tún gbà ta padà ìyàjẹ́ lélẹ́yìn so ẹ mọ̀ pé njọ́ tẹ́ ti ta fún ọ ti di tiẹ̀ hmm. owó ló kù tọ́jẹ́ yín hmm. so bẹ́yìn bá sì ń bẹ̀rù yìí pé tọ́ba dì bẹ́ẹ̀ so ó lè má rí owó tí ó fi san gbèsè yẹn padà mọ́ ilẹ̀ máa fi gba ń ta fún wa so ń tẹ́ sẹ́ ni pé ẹ má gbé ọjà tẹ́ ta fún lórí pé ọ máa san díẹ̀díẹ̀ yẹn fún un láì jẹ́ kó fi nǹkan kan dógò. Hmm. lọ́nà tó ṣe pé tí ọba ti rówó san máa ẹni tó fi dógò yun látà bàtà bá tẹ àyàn mọ owó yín tó kù ẹ sì kó chẹ́ǹjì fún. Hmm. ká mọ ìpè bí ẹyọ kan bí méjì sí kó tó di pé a máa lọ. hello. hello. hello. naam o kọ wa aleykum salaam wa rahmatulah o kọ ibi ẹ tẹ́lẹ̀. ó tẹ́lẹ̀ ní lukman láti àgbàdo tó náà bàtẹ́. kí ni ìbéèrè yìí ìbéèrè mi pé kí pèsè gbọ́ nínú ọ̀rọ̀ nípa òkú títí ní àwùjọ wa ní ìlú burkina faso rẹ̀ nípa títí tó bá gbé òkú mọ́lẹ̀ àwọn àjọ àti ọmọ ń ṣe ní lẹ́yìn òkú yẹn hmm. bẹ́ẹ̀ máa ní mo fẹ́ kí pèsè gbà nítorí pé ó ti burú jù lára láwùjọ wa yẹn tó bá gbé òkú mọ́lẹ̀ hmm. nígbà tó bá gbé òkú mọ́lẹ̀ àjọ àti ọmọ tó ní kúlù aláwọ̀ mẹ́ta ayé tó sí àwọn bẹ̀rẹ̀ ni wọ́n á ní gbé lọ́dọ̀ sóde sóde ní àdìkò sóde ìṣẹ̀rẹ̀ ìpè tí yìí náà láyé káàdì ẹ̀ lónìí. alhamdulilayi tí òkú bá kú hmm. lábẹ́ òfin ọlọ́run wọn máa ń ṣàdúrà fún hmm. bẹ̀rẹ̀ láti ìgbà tẹ́ ń bá ń pẹ́yìn jù rẹ̀ dé títí débi tá a máa ń ṣe solatul janaza sí lára hmm. tubẹ́lá nàbì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ máa ń ṣe solatul janaza sókù lára ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn nítorí pé ń bùkátà àdúrà tẹ́ ń ṣe fún yẹn torí rẹ̀ nínú sunna ẹni tí bá ń tẹ̀lé sunna wọ́n máa dájú pé a máa ṣàdúrà fọkù á hmm. ṣàdúrà fún tọkàntọkàn hmm. nítorí pé ó ń bùkátà àdúrà yẹn ìyẹn nígbà tá a máa ń ṣe solatul janaza hmm. àti wàá bòkú mọ́lẹ̀ tán so àdúrà wo ló kù tá a máa ṣe fún un ṣẹ̀ríà Islam kò gbà ibi ká péjọ sí di sàárè yẹn ká máa ṣàdúrà àdúrà tó ṣe pé a máa gbà fúnra wa ẹnìkan ṣàdúrà ẹnìfàtí àlè láàfin ẹnìkan ṣàdúrà ìbáwọlá mẹ́ta mẹ́ta mi lè sọ pé ayatul kursi méje méje hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́yìn àdáda lẹ̀ ní ọ̀tà hmm. kò sunna nàbì muhammed sallallahu alayhi wa sallam torí dáná bí sítí máa ṣe ni pé tí wọ́n ti bòkú mọ́lẹ̀ tán bẹ́ẹ̀ yóò sọ pé istaghfiru li akhikum hmm. sallallahu lahu thabat fa innahu al-ana yus'al ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́ mẹ́sẹ̀ rin lẹ̀ sísìn torí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn màlíkà ti ń bi léèrè. Hmm. so tó bá ti sọ pé ọlọ́run kò foríjì ọlọ́run kò mú dúró kó hmm. fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kó fún lé sí fọ̀ ó ti tó hmm. ó ti tó kò sì nídìí kó gbọ́n tèmi sọ èmi náà nídìí láti gbọ́ tiẹ̀ mo máa ti ṣàdúrà yẹn fún màá pẹ́yìn ìdàkó ń bẹ̀ ni ìwọ náà bá ti ṣe tiẹ̀ fún pẹ́yìn ìdàkó kó ń bẹ̀ eléyìí jẹ́ nítorí wá nínú sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam naam jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san ní ẹ̀san lórí láyé bí àti ní ọlẹlẹ àpẹyàmà ẹni tí wọ́n ti ń bá wa fèsì sí àwọn ìdáhùn ọlọlọkan ọjọkan látẹ̀yìn wá náà ni sheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ẹṣánú ajé lógún àṣọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àbú zainab tí wọ́n dìjọ kọ wọrin wá jazakumullahu khairan naam ọkọ̀kọ̀ àtẹ̀kùlọ̀ àfọ̀nà òdin jazakumullahu khairan ọ̀làdùnní bello olóko tèmi títí ọ̀la òde tá a tún pàdé lásìkò kankan náà ó ní mọ̀nẹ́gbẹ̀rẹ̀ fún ayé pé sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu.